jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dán kọ́ ni wúrà ilé Sanmi dùn joyè lọ. gbogbo tó ń dán kọ́ ni wúrà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dán kọ́ ni wúrà ilé Sanmi dùn joyè lọ. àǹfààní kí ló jẹ́ fẹ́ni tó kó ọrọ̀ ajé jọ ṣùgbọ́n o tó sọ ẹ̀mí rẹ̀ nù láì tọ́jọ́ ẹnìkan jíjà kò lè pẹ́ láyé. gbogbo tó ń dán kọ́ wúrà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà ilé sọ mi dùn jọyẹ lọ. mi ò nítorí owó fọmọṣẹ́ ṣó n ò nífẹ̀ẹ́ mi mi lóye mi ò ní tọrọ ipò tó bá lè kó bá mi torí ọlá níyọnu ilé sọ mi dùn jọyẹ lọ. gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà ilé sọ mi jùjọ yẹn lọ. ẹni bá máa bẹ́ṣù jẹun láyé ṣíbí rẹ̀ ní láti gùn jọjọ ẹni tí ò jiná kì í jagun kíríjì ẹni tó lójó kì í jagun múdá kẹ́kẹ́. àti ògo ti olúwa ni nítorí pé ọlọ́run ló ń fini sípò òun náà ni ọba tó ń yọni nípò ṣùgbọ́n kò ní í yọ ẹ́ nípò ní kíákíá báyìí náà jẹ́ kó pẹ́ kánrin lórí àlééfà náà jésù kristi olúwa wa gba yín dúpẹ́ gidi gẹ́gẹ́ bí ẹ ṣe sọ olúwa ni ọpẹ́ tọ́ sí ní tòótọ́ kádẹ̀ tó ń dúpẹ́ fún onísábàbí torí tí kò bá sí iṣu kí làbá máa pè níyàn tí ò bá sí yangan kí làbá máa pè ní òkè wọ́n ní òjò bá rọ̀ kó pàgbìn aláìkara wọn ò ní bí ń jẹ ẹ ṣe gan sa. bẹ́ẹ̀ ni o ṣé táwọn jàǹdùkú tí wọ́n fẹ́ẹ́ dàbòrú ní tààrọ̀ ni àbí tọ̀rọ̀ sọkúsọ tí wọ́n ń sọ káàkiri ẹ wò ó bí èèyàn kọ́ lọ́lọ́run rí ọlọ́run ju èèyàn lọ. bẹ́ẹ̀ ni God is wonderful. ẹgbẹ̀rún àwọn ọ̀tún èèyàn ọlọ́run á ṣàmàyàn ọlọ́run lóko. bẹ́ẹ̀ ni o Adébóyè ó jù lọ òyìṣẹ́ ẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ṣe òkè ga jòkè adébóyè ga jù wọ́n lọ òkè ga jòkè. <laughs> èèyàn kì í gòkè kó má sọ ọ̀nà méjì ni ẹ̀dá lè sọ sí a lè sọ sáyé a sì lè sọ sí kòtò èyí tó túmọ̀ sí ọ̀run ẹ kò wọ́pọ̀ nínú ẹni tó sọ̀ sí kòtò àwọn ẹni tí wọ́n kánjú sọ̀kalẹ̀ sáyé wọn ò níye ó ní àwọn gbòǹgbò ọ̀nà tó ń fà á ìkan lára rẹ̀ sì ni obìnrin chairman ẹ ṣọ́ra fóbìnrin èyí ni ìrántí amúnirin. ṣeun gan alàgbà mo mọ̀ wípé ọ̀rọ̀ nípa àwọn ìyàwó mi méjèèjì tí àjọ wà ní ẹ̀ nípa ta ni ó máa jẹ́ first lady nínú àwọn méjèèjì lóòótọ́ kíkẹ́ lọ́mọ ni mo kọ́kọ́ fẹ́ ṣùgbọ́n adétó òun kàwé ó dẹ̀ ríta ó jáde ju kíkẹ́. ti fẹnu kò yí pé Adétóyìn ẹ̀gàn òní ká first lady a dẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ àti yanjú ẹ̀ kódà ó ti tán. ó kàn wá jẹ́ pé ẹ láti máa kíyèsára ègbé ni fún ẹni tí a fi rán tí kò jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a kò fi rán ẹ gba àlàbà ẹ bá mi fi ọwọ́ ba ẹ̀bùn kékeré ẹ ò ní mú mú wá fún yín ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ mo ṣe ń bọ̀ mi ò tí ì dé. Ah, èyí ò wá pọ̀ jù jésù olúwa ẹ̀bùn tí ọmọ rẹ mú wá rèé o afúnni kì í rágó ẹ má jẹ́ kí alága wa ó rágó o ọ̀ọ́ni rágó ọ̀ọ́ni táwọ́ náà òní tàràkà olúwa yóò máa pẹ̀lú rẹ̀ eh, ẹ ṣe gan-an ẹ wò ẹ jẹ́ máa fi ṣe lọ <laughs> torí ọ̀nà pọ̀ ẹ ṣe gan-an gbogbo ẹ̀ náà lọ́yẹ́ láti mójútó. àní eh, dákẹ́ àdúrà olúwa máa wà pẹ̀lú yín. thank you very much. you're welcome sir. kó kí ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ yín ó jẹjẹjẹ kó kábẹ́rẹ́ ajá mi lẹ́ni lẹ́yìn ló pọ̀ bọ̀ ọgbà mi láfẹ̀yìntì ni òjò owó lọ́la yín ọmọ mi adébóyè ó di alága àbílẹ̀ lójú ẹ̀mí mi ẹ ṣé mo dúpẹ́. ẹ kábíyèsí ẹ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ṣe rí tí mo bá wá síbí báyìí láti wá dúpẹ́ lọ́wọ́ yín láì má mú màámi lọ́wọ́ ó kù díẹ̀ káàtó torí pé orí ńlá lè ṣe fún mi ẹ ṣèlérí fún mi ẹ dẹ̀ dúró tì mí títí ẹ tún mú ìlérí yẹn ṣẹ ah, kábíyèsí ẹ mo dúpẹ́ gan-an a máa rí yín báyìí ṣe gan-an. ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ṣe ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ dalẹ̀ wá malé ẹ̀bùn tó kó wáyé ọ̀rọ̀ àpò yìí. Ah, àwọn ọmọ ìhàn mi lánàá mo ní ah, ah, Adébóyè ní dábìrà báyìí òní tán lọ́rẹ́ àṣẹ òní tán lọ́rẹ́ àṣẹ ọmọ ní sí àṣẹ tó kó wà èkó yìí. kò pọ̀ o kábíyèsí kò pọ̀ oúnjẹ ọmọ ni kò ní korò lẹ́nu yín. àṣẹ o kódà kò ní korò lẹ́nu àwa olóyè. àṣẹ oyè mi oyè mi ìyẹn náà tún yé mi. bí o bá sì fẹ̀yìn kábíyèsí ìgbìmọ̀ ẹgbẹ́ ò ní fa ọ̀gbẹ́ni Adébóyè kalẹ̀ o gẹ́gẹ́ bí alága. ẹ ṣe. ẹ wá ṣe ní yínníyínní kẹ́ni ó lè ṣe míì ikú olóṣèlú sòrógè bó o sún mọ́ wọn jù yóò dàrí fín bó o bá tún jìnnà sí wọn wọ́n forí ẹ̀yàn ká jẹ́ ìrìn ló lè lọ́rin. ó fi ń dá yín lójú pé pẹ̀lú àtìlẹ́yìn eh, pẹ̀lú agbára ọlọ́run eh, ní ilé tí mo di alága ìbílẹ̀ ti àfọwọ́pẹ́ yìí Eh, ohun gbogbo ni ó máa padà sípò eh, eh, ní agbára ọlọ́run gbogbo ara ìbílẹ̀ yìí ni ó máa wà ní gbẹdẹmukẹ. ẹ jẹ́ mi kíní kan yé ọmọ àná owó kan lọ fẹ́ rò ọ̀hún wọ́n ní orí sánkú lọ́mọ ògùn orílẹ̀ mèrè ọmọ ìjà àfùwàpẹ́ lọ́mọ Ọ̀rúnmìlà alẹ́ <laughs> ti dúró wá ní àyè ọmọ ọmọ wàá rú ọ ò ní sọ̀wà nù tó rẹ́ni bá ti sọ̀wà nù ó ti pàdánù ayé àtọ̀run ò ní sọ̀wà nù ọmọ màá ṣe alálẹ̀ ò tí ò lẹ́yìn wọn ò ní tí ò lóyún wọn fún pawọ́ fún ìdíjọ́ ò ní fọ̀pátá lẹ́mú jẹ inú mi dùn èmi náà máa rìn wọ́n máa yẹn ní <laughs> ẹ ẹ káyìlá. ó yẹ kí irú ìpàdé pàjáwìrì báyìí máa wáyé lánàá ká lè máa ṣíra wa ní etí ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tó yẹ ká máa gbà láti máa fi ṣe ìyẹn ló yẹ kí ìpàdé wáyé. alága ẹ ṣe alága kò yẹ ká sùn dàbí kó lè kàn wá torí pé ìránṣẹ́ ìlàjẹ́ ó sì yẹ ká lè jì ọ̀hún bó ti tọ́ àti bó ṣe yẹ kó má bàa wá di òrókùsùtùsù dá wáíwáí. ẹ ṣe ọ̀nàrẹ́bù ìbírọ̀gbà bó ṣe wí gan ni ẹ ṣe sọ yẹn ẹ jẹ́ ká mú iṣẹ́ à ń ṣe ìjọba ìbílẹ̀ yìí ní ọ̀kúnkúndùn kí a jígìrì mọ́ iṣẹ́ wa kí gbogbo wa ká lè gbégbá orókè láwùjọ ó wù mí kí a sá fún gbogbo ọ̀nà tó bá jọmọ́ pé à ń ṣe owó ìlú báṣubàṣu ibi tí a bá ní kí oníkálukú kó gbámú ẹ jẹ́ kí o gbájúmọ́ dáadáa kí a ṣiṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àbájáde owó tá a bá pèsè fújọ. ẹ ṣe alága kò yẹ kó dímọ́ èyí tá a bá wá pèsè fún mọ́sálásí ara mọ́sálásí ló yẹ kó lọ èyí tá a bá pèsè fún chọ́ọ̀chì ẹ jẹ́ ká lọ sí chọ́ọ̀chì ló tọ̀nà gbogbo ohun tí a bá pinnu fáráàlú tá a sọ pé a fẹ́ ṣe fún wọn gẹ́gẹ́ bí àdéhùn ẹ jẹ́ ká síkà rẹ̀ káwọn bá wàá jẹ̀bi ọlọ́run káwọn bá dọ́tà ọlọ́run. Hmm. ẹ rí i pé pàtàkì ni ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù kọ́ládé àwọn aráàlú wọn ti mú àdéhùn tí wọ́n ṣe nípa dídìbò yàn wá sí ipò tá a wà yìí ó wá kó káwa náà ká mú àdéhùn tí wọ́n ṣe ọ̀nà ọ̀làdẹ fẹ́ fi mú àdéhùn wa ṣe òun pé ká jára mọ́ iṣẹ́ wa ká dẹ̀ máa fi ìfọkàn sìn òtítọ́ ká máa fi iṣẹ́ tìlú gbélé wa lọ́wọ́. ó ṣe kókó ó ṣe kókó. lọ́wọ́ ní kálukú wa o. irú lẹ́tà wo ni àwọn arábí kọ sí mi amúnibú ni ẹran bíi ẹ̀mà ni wọ́n ẹ kí ni kí wọ́n tún fẹ́ kí n ṣe fáwọn ládùúgbò nǹkan tí mo ti gbé ṣe fún ọ lẹ́nu ìgbà tí mo bọ́ sí ipò chairman yìí mo ra odidi transformer fún wọn mo gbẹ́ bọ́ọ̀lù fún wọn mo tún kó ẹ̀rọ tó ń fọ epo tó ń fọ ẹyìn fún wọn wọ́n tún wáyé kí n mọ́ wá. ẹ wò ẹ ti gbìyànjú fún wọn ọkàn ojú àlò ń dá láàmú mi ò rò bí àwọn people realize pé kí n ṣe constituency tí wọn nìkan lè wà fún rárá. wọn realize ẹ rárá tábà tiẹ̀ ni wọ́n dìbò fún wa wọlé ṣé ìyẹn wá túmọ̀ sí pé constituency tí wọ́n ti dìbò fún wa nìkan òun lágbọ́dọ̀ tó ṣe gbogbo àwọn yòókù tí wọn wá dìbò fún wa ńkọ́ àṣebọ́mọ olùkọ́ náà jọ ní gbogbo wa. ẹ ṣẹ́wọ̀n nǹkan tí èmi bá sọ ni pé kí ẹ gbé ọ̀rọ̀ ppt sí ẹgbẹ́ kan kẹjẹ kí a gbọ́ ọ́fíìsì kan torí ọ̀rọ̀ ọ̀làwọ̀ sá. wo àfi kí ọba jẹ́ ká lẹ́sàn wájú rẹ̀ dàpọ̀ àmọ́ orí gbígbẹ orí tútù ó ṣòro kó jọ. ọlá dára ó ní tòótọ́ ipò ọlá dára ó ní tòótọ́ ṣùgbọ́n ìdààmú ń bẹ níbẹ̀ tó pọ̀ kẹlẹ́ ọmọ yẹn dájú. ipò ọlá dára ó ní tòótọ́ ipò ọlá dára ó ní tòótọ́ ṣùgbọ́n ìdààmú ń bẹ níbẹ̀ tó pọ̀ kẹlẹ́ ọmọ yẹn dájú. ipò ọlá dára ó tòótọ́ ṣé ẹ ò rí ló pé mò ń disturb ẹ ṣá. No, not at all. Ah, ó máa tiẹ̀ ní o fẹ́ rí mi lórí ọ̀kan. Yes, yes, yes, yes. Mo kàn fẹ́ pé àkíyèsí ń sí àwọn kọ̀ọ̀kan ní sá. Ẹ wò sá, mo fẹ́ kí ẹ involve nínú hotel business. Òwò tí ó lówó lórí tí ó dẹ̀ mú wọlé gidi ni. O hmm. lè di bàjẹ́ láéláé, bó ṣe lè wù kó rí. Àní lógún ni wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì èlò èlò ni wọ́n kọ tírú yín ò ní lè kọ ìdí nìyẹn tí mo fi ní kí n ṣàlàyé àwọn nǹkan ìfún yín. <sighs> ó ṣe gidi ó ṣe gan manager mm, sórí idea gidi ló mú wá n tẹ́lẹ̀ yẹn ṣùgbọ́n kò sí àyè fún mi iṣẹ́ tẹ gbé sí mi níwájú yìí kò jẹ́ kí n ráyè rárá àti rárá ìyẹn àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé kátẹ̀ ni mo fẹ́ ṣe gan mo ráyè níbo ni mo ti fẹ́ rówó ṣé inú owó tí ò tó ná sí local government ó ní màá tún ní mo tún kó mo lọ fi dá business tèmi sílẹ̀ ẹ ṣíṣe ìwò ọ̀rẹ́ mi ò jẹ́ ara ṣèwọ́n bá tá a máa ṣe kọ́ lè san pàtó wa pé a ṣe tá a lè ṣe. ọ̀wá ọlọ́run a máa pẹ̀lú yín náà ní gbogbo nǹkan tí ẹ bá ṣe but èmi kọ́ tí ẹ ara yín. yeah yeah mo appreciate ẹ gan quite well mo appreciate ẹ Ọlọ́run torí ká ní pé nǹkan tí máa ṣe tí gbogbo àtúnfi búrẹ́kẹ́ sí bó ṣe máa fi lé mi lọ́wọ́ náà nìyẹn yẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan. ayé kì í béèrè ẹ̀sìn ilé olówó bó fún ogun bó fún wọn ọlá níyọnu jàre. ìkọlá dára òní tó ta ìkún ọlá dára òní tó ta ṣùgbọ́n ìdààmú bẹ níbẹ̀ tó pọ̀ pẹ̀lú ọmọ ẹ̀ka jù. ipò dára òní tó ta. kárí ọkọ mi ìṣọlá ará rẹ sà ọmọ ọba adú ìyàwó rẹ àtọmọ rẹ ń kọ́. Eh, àlàáfíà ni gbogbo wa mà ẹ̀pẹ̀lẹ́ máa mi ṣe gan tẹ́bà tí ń kí mi bẹ́ẹ̀ ṣe lórí mi máa ń <laughs> ṣe ẹ ṣàbínú pé mo pẹ́ kí n tó yọjú sí yín. ẹ eh, n ò bínú ṣùgbọ́n tó bá dijọ́ mi tí n bá ti lè pè ọ́ báwọn mọ́ ń tara ṣàṣàkọ jẹ mi. ẹ má bínú iṣẹ́ wa ló máa ń fà. èmi náà mọ̀ pé iṣẹ́ ni olórí ìlú òun ní jíṣẹ́ ìlú ọ̀rọ̀ kékeré kan mo fẹ́ bọ̀ sọ àlá kan ni mo lá àlá ńlá ni lọ́sẹ̀ tó kọjá ìwọ náà sì mọ̀ pé àlá mi àmọ́ ń ṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àlá tí mo láì ní pé gbogbo tó bá jọmọ́ pé òkú tàbí ọ̀fọ̀ṣẹ́ má lọ bẹ̀ wọ́n lọ bẹ̀ rárá rárá pókú kú tàbí ọ̀fọ̀ṣẹ́ kì í ṣe fúngbà díẹ̀ o fúngbà pípẹ́ ni ọgbọ́. mo ti gbọ́ màmá mi ẹ sọ nǹkan tí ó wà nídìí ẹ̀ gan. mo wulẹ̀ fọ̀pápọ̀ lọ pé jò n tí mo wí fún ọ ni kò ṣe. <sighs> ṣé kò jù bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ lọ. torí pé àwí òsì àìgbọ́ bó ṣe àgọ́ ọmọ gbà nìkan ló léwu. ọ̀ka mi ọlọ́run fún mi ṣe tí mo bá ṣàti sọ fún ọmọ kò ṣe. ti òpin ọ̀sẹ̀ lélẹ̀. Hmm, ọ̀kadà ọkọ mi ọkọ ọba àdá ọba wò ní ṣá ọ lẹ́sẹ̀ ọmọ rí ṣe ó sóríire mọ̀ bọ̀. ògbó mi kan bọ̀ látòrí òkè. tó yọjú sí ọ̀kárì ìṣọ̀lá ara rẹ̀ sà ọ̀kárì o. ṣẹ́ẹ̀rì tí wọ́n bá ní wọn pé bí ti jẹ́ wá bí ti jẹ́ rèé o fúnra alága lọ́sì fún mi déètì òní pé kí n wá rí mu ẹ wá wò gbàmù tí adé látòní àwọn arégún ti jájì kẹ́. èní gangan ni ọlọ́lága fi ìjà tó wà láàrin àwa lápàtà sí. àárọ̀ kùtùkùtù mo sì ti dé àyìn gbogbo ọjọ́ ló sì ti wá lọ yìí ẹ wo tí alága bá sì kọ̀ tí ò bá yọjú sódò ẹ̀ràn lónìí ọ ìgbà wa ni wọn wá ní sára wọn ládàá pa. Ah. Hmm. ẹnu nílé lásán ni tàwọn olóṣèlú bí wọ́n bá ń fẹ́ ìbò aráàlú ó ní wọ́n dùn rí lójú bí wọ́n bá ti wọlé tán wọ́n dọ̀kọ ni. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o chairman adébóyè dẹ̀ gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n sòrò dojúkọ ni tabadẹ́wà wádìí ẹ̀ wò á rí i pé tìlú náà ni wọ́n gbọ́ lọ́wọ́ nínú ilé èmi ń bìlíìfù pé wọ́n á dá ogun wa lóun láìpẹ́. ẹ kú jókòó oúnjẹ náà. káàbọ̀ jẹ́ ah, báwo ni doyin ṣó wà ókè. mo wà pa ẹkọ ọjọ́ mẹ́ta. àwa nìyẹn ṣé chairman wà ráhùn. wọ́n wà lọ́fíìsì ẹ̀rú sí wọn. Ah. Ah, akọ̀wé tó o mọ̀ pé wọ́n ṣáájú arábìnrin ìdè yìí a bá mọ̀ pé mo ti dé èyí ti sàn díẹ̀ ni tó o sì mọ̀ pé àgbàlagbà ni mí. lọ́sí pé wọn náà ń bọ̀ ń tó àgbà o ṣọgbọ́. ẹ má bínú kábíyèsí ló ràn wá kò sì ṣeé ṣe kí n dá oníṣẹ́ ọba dúró síta. tí kábíyèsí náà sì mọ ohun tó ń ṣẹlẹ̀ lódú ẹran ọ̀pọ̀ ẹ̀jẹ̀ èèyàn ló dàpọ̀ mọ́ màálù lọ́sẹ̀ tó kọjá ẹ wo tálága bá pẹ́ jù báyìí lọ kó tó yọjú sórí ẹran ọ̀pọ̀ èèyàn ni ó fẹ́ jẹ̀wẹ̀ lónìí. lẹ́nu rẹ̀ ni àbí ohun ẹ̀ ṣètò ìpín wọn látọ̀dọ̀ ọba ilẹ̀ fi jẹ́ kó jókòó tó fi wọlé ó jẹ̀mọ̀ pé mo wà níbà lánàá o àbí bẹ́ẹ̀ kọ́. ara ọ̀pọ̀ èèyàn tó ṣòro dojúkọ ló wà tálága bá dáa lóhùn títí ọ̀túnla ó ṣeé ṣe kó kàn wọ́n náà. ẹ má jẹ́ àbínú gbogbo wa ni wọ́n dà lóhùn. ẹ ṣe mo dúpẹ́ alága ẹ tí ọba déwájú yín kò ní máa rí èèyàn tẹ́ ẹ jẹ́. látọdún tó kọjá ni mo ti wá síwájú alága àná fún irú ìrànlọ́wọ́ yìí tó jẹ́ pé ọjọ́ wọn dá fún mi bíi aago ẹsẹ̀kẹsẹ̀ tí mo ti dọ́dọ̀ yín lẹ ti yanjú gbogbo ọ̀rọ̀ yìí ah, ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run máa ràn yín lọ́wọ́. ọlọ́run náà ni kí a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀rì àkókò tó wà ó kéré púpọ̀ jù gbogbo èèyàn pátápátá la dẹ̀ gbọ́dọ̀ rí ṣùgbọ́n nǹkan tí oníkálukú bá wá ó ṣe pàtàkì jura wọn lọ hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó kọ́kọ́ kàn yín ọgbẹ́ni ojúkùtù ẹ jọ ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ kí ìjọba ìbílẹ̀ àfọwàpẹ́ kí wọ́n lè máa fi yín ọ̀gàn ṣe bọ̀. ẹ iṣẹ́ ti yá náà nù ẹ yọ̀ǹda mi ẹ jẹ́ máa lọ. ẹ ṣe ń gan ẹ ṣe wọn ẹ ṣe mo dúpẹ́. mo dúpẹ́ ẹ <laughs> ṣe o. ẹ kílé o. adé tutu. adé tutu. ọ̀gá o. kí ló dé tí mi ò rí yín ṣé ilé ni àbíṣẹ́ mo mọ̀ pé kò ń ṣiṣẹ́ torí gbogbo ìpàdé tẹ̀ ń lọ lájọ́ ń lọ so. Mm, my dear eh, kò ń ṣe ilé iṣẹ́ mi ò dé lè fi ìpàdé olóṣèlú bójú tó mọ̀ wọ́n wáyájọ́ máa wà ń bẹ̀ ni àmọ́ wà láyẹn pọ̀ hmm, báwo ni ṣàkádá lọ. akádá <sighs> ò lọ o torí bọ́ọ̀dẹ̀ ò dùn bí ìgbẹ́ nílùú rí. ẹ̀ẹ́ ẹ̀yẹ ti yé mi <laughs> This is official place. Mo eh, ní o máa gbé yẹn débi tàbá ti wà ní ọ́fíìsì padà a gbọ́dọ̀ ṣiṣẹ́ ọ́fíìsì. Ẹ̀gbìn sọ fún ọmọ kí mi fẹ́ kẹ́nikẹ́ni kí n lọ. Ohun tó ń dọ́kọ́ ni wúrà, ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀la ni ìyọnu, gbogbo tó ń dọ́kọ́ ni wúrà ilé sẹ́mi jùjọ lọ. ẹni bá máa fẹ́ ṣùgbọ́n láyé ṣíbí rẹ̀ ní láti kù jọjọ ẹni tí ò jiná kì í jagun kíríkì ẹni tó lóde kì í jagun nígbà kẹjọ. tó ń dọ́kọ́ ní wúrà ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀la ní yọnu gbogbo tó ń dọ́kọ́ ní wúrà ilé sẹ́mi jùjọ yẹ lọ. arìnrìn ni ó mòye délé aṣúré tètè kò ní róye jẹ ọ̀rẹ́ mi má fi rúgba ìdùnnú torí pé gbogbo ẹni tó ṣe rú ẹ̀ wọ́n kì í pẹ́ láyé. gbogbo tó ń dọ́kọ́ ní wúrà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà ilé sàmì ìdújọ yẹn lọ. adé orí ọba lẹ̀ ń rí ẹ ò mọ̀ pẹ́ rù ọlá wúwo ọlá ilé ọba lẹ̀ ń rí ẹ ò mọ̀ pọ́ dẹ̀dẹ̀ ọ̀dẹ̀ orí tó ń fọ́ba láàbò kéré ìwọ̀n ìgbìmọ̀ ló fi sunkún ọ̀la ọ̀la níyọnu ilé sàmì ìdújọ yẹn lọ. gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlámiyọnu gbogbo tó ń dọ́kọ̀ ní wúrà ilé sọmi jùjọ lè lọ. ní sàdéwálé kí ló ṣẹlẹ̀. àgùntàn pa aṣọ ìsíndà ni ọ̀rọ̀ iṣẹ́ ta gbé fún yín ojú kan náà ló wà tó ń ràn mú. ṣé a máa ń kọ̀dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣe rí adìyẹ wa ń làágùn ìyẹ́dẹ̀ ò jẹ́ iṣẹ́ kékeré náà ló kù ń at least tá bá dẹ̀ rí àwọn owó tó kù lọ́wọ́ yín a lè mọ nǹkan tá a fẹ́ ṣe lé lórí àbí mo parọ́ ẹnjìníà. lóòótọ́ chairman ó ti yẹ kó parí ṣùgbọ́n tá a bá ń rí owó déédéé ni iṣẹ́ ìyá ti lọ ju báyìí lọ. kí lẹ̀ ń sọ lẹ́nu yẹn engineer ẹ́ kí lẹ̀ ń sọ lẹ́nu ẹ̀ ń rówó déédéé rówó déédéé o kí lẹ̀ mean by that àbí ẹ̀gbọ́n nǹkan tí engineer sọ ni ọmọọba. chairman kí engineer náà máa sọ pé òun lọ̀rọ̀ ni. Ah, ah, prince insult mà nìyẹn kẹ pẹ̀lú ọjọ́ orí mi lẹ́nu iṣẹ́ yìí pẹ̀lú experience mo ní chairman ó ti yẹ kíṣẹ́ ìlọ́jú báyìí lọ kó ti parí tó bá yẹ pa ń rí owó déédéé ni tẹ bá rí owó dédé prince ṣe mọ̀ wípé owó kékeré ló kù báyìí tá a máa san fún yín gẹ́gẹ́ bí balance lórí iṣẹ́ yìí even owó tá a ti kó fún yín pé kẹfì wọn bá ṣe lọ kò yẹ ká tì kó fún yín ṣùgbọ́n torí ipò tí ẹ wà ló jẹ́ ká kó fún yín. Oh, chairman ṣe rí owó kékeré tẹ̀ ń sọ yẹn gan-an ó ní nǹkan tó máa ṣe at least tí a bá rí i a mọ ibi tí a bá dé a ti bẹ́lẹ̀ ìdókè yín sí i. ìyẹn ò lè wáyé ọlọ́run kò lè wáyé ṣe rí ẹ tètè wọ́nà bẹ́ẹ̀ ṣe máa parí iṣẹ́ yìí torí pé gọ́vnà láti ibi tán lọ wọ́n máa commission ẹ̀ mi ò fẹ́ wà láò. sẹ́rí nǹkan tí mò ń sọ lórí ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan fẹ́ gbọ́ mi yé ni àìfẹ̀lẹ̀ kí bò sí mi ni ò jẹ́ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ mi ká ní ẹ fún wa ní owó kékeré yẹn irú eléyìí sìn àbádókè àṣedẹ́kìnẹ àrùfẹ́ gọ́vnà kọmíṣọ̀nù eléyìí wáyé ìbẹ́lẹ̀ ilé àmọ́ abẹ́lẹ̀ lọ lẹ́yìn. ẹ ẹ rí i pé alágbàṣe ọ̀yàlà ni prince adéwálé ṣá. ó ṣàwọn bó ṣe fẹ́ fi ìdọ̀tí ba ojú ìwé mi jẹ́ korúkọ mi bàjẹ́ àbí ẹ́ mo ní ṣe korúkọ ti tèmi bàjẹ́ jẹ́ san wọn kan fún ẹ prince bọ́ tí ò bá tán àlejò lọ lọ́rọ́ ti tèmi o. tẹ́ ẹ bá parí iṣẹ́ yìí ẹ rí balance tó kù èmi ò fẹ́ wàhálà o prince mi ò fẹ́ wàhálà o ẹ lọ yẹn. ẹnjìnìà èmi ni adébóyè fẹ́ máa bú adébóyè fẹ́ máa bú mi kí n tèkẹ́ yìí sí oníkọ́tà iná sọ bíi ni oníkọ́tà ẹ sọ ni. báyìí ṣe fẹ́ understand message mi yẹn yìí kọ́ lẹ́ńjìnìà tẹ̀ handle bíi ni ẹlẹ́yìn understand message mi dáadáa. ọjọ́ ń ó dà pé ẹ ti lówó tán ti sun yín àbí ok it's not like that ẹ má jẹ́ rí mọ́tò mi padà ẹ má jẹ́ kúrú ká má jẹ́ kí n rí mọ́tò ẹ lọ́nu mọ́tò mi ẹ ra mọ́tò fún mi ni. ìyá wa ìwà ti di ìwà lónìí láti wá fi ẹ̀mí ìmoore hàn fún orí ńlá tẹ̀ ṣe fún wa ní àfọwà pẹ̀lú pàápàá jùlọ fún ti ilé ìgbẹ̀bí tí chairman wa kọ fún wa ní ward seven wa tí ẹ wá bá wa ṣí láìpẹ́ yìí. ṣé nítorí ìyẹn lè ṣe wá wa báyìí ìyẹn òun ṣe nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àfà pẹ̀lú kọ́ gọ́ọ̀mẹ̀ntì wa ni. ìyá wa àwa kọ́ la ránra wa wá o gbogbo ìlú pátá ló ràn wá wá láti wá fẹ̀mí ìmoore hàn. rẹ̀ tó bá ṣe ni lóore tá a dúpẹ́. bí ọlọ́sà onílẹ̀rù lọ ní. ẹ ṣe gan-an ẹ̀yẹ wo àwa ẹ̀ṣẹ̀ wà bèrè ni àmọ́ ọ̀dà owó tó dá ìjọba lápapọ̀ òun ló fà á ṣùgbọ́n o alága ti wá inú láti ṣe oríṣiríṣi nǹkan tó máa máyé dẹ̀rọ̀ fún wa ní àǹfà pẹ̀lú local government. ìyá wa àwa náà má gbọ́ bẹ́ẹ̀ torí pé àhesọ ọ̀rọ̀ lásánlásán la pè tẹ́lẹ̀ ṣùgbọ́n wá dá lójú pé tòṣẹ̀nu yín jáde wá òdodo ọ̀rọ̀ ni. ọlọ́run elédùnmarè ọ̀wà ní fi yín lẹ̀ o ọlọ́run elédùnmarè ọmọ wà pẹ̀lú gbogbo wa pátá o. ẹ ẹ ṣe èmi náà ti wá ṣe ètò owó kékeré kan fún gbogbo àwọn tó yẹ wá sí lọ́jọ́ kìíní àná àpò sọ̀rọ̀ ìdówó náà dédé ẹ bá wà bínú sí mi pé ó kéré o ta ni mo fẹ́ lọ fún. ìyá wa èyí ò wá pọ̀ jù bí two hundred thousand naira. ẹ mà ṣe é ìyá wa ẹ̀bùn kékeré tá a gbé wá fún un nírèé òkè lọ́wọ́ afúnni ń gbé òkè òkè lẹ́ẹ̀ máa ẹ ṣe mo dúpẹ́ wọ òkè òkè lọ́wọ́ gbogbo àmà máa lọ. àmín àwa náà ládébòye àwa náà ládébòye ìyìn tó ṣe jàyè tẹ́ẹ̀ ní kúrú mi. àwa náà ládébòye àwa náà ládébòye ìyìn tó ṣe jàyè tẹ́ẹ̀ ní kúrú mi. àwa náà ládébòye àwa náà lágbègbè tó lè gbàyè èmi fún mi. kábíyèsí ẹ̀yin lẹ pé kí ọmọ ẹranko wálé kó wá yáná ilé o ọmọ ẹranko délé tán ó sọ lédìgbẹ́ ọ̀bọ ya òmùgọ̀ ó bà lé ìyá rẹ̀ jẹ́ agilinti tó gbọ́n mọ̀ pé ilé làbọ̀ sí mi oko adébóyè ò náni ẹgbẹ́ kò bẹ̀rù èmi àlà níjogbojogbò bàbá àṣàlẹ̀ àfàìmọ̀ mo ránṣẹ́ sí i ń bọ̀ wá ní wí kò sì yọjú hmm. ti yè bẹ́ẹ̀ kọ́ eh. gbogbo ń tó tọ́ sí apáta ló ti gbé fàjà jẹ. àlà níjogbojogbò wo èmi mo ṣe ń tójú nínú àfikọ́ ọmọ bínú kọ́ ọ̀fọ̀ wọnú ọ̀gbọ́n bí àwọn èèyàn wá ń fẹjọ́ adébóyè sùn náà kí lè fẹ́ ká ṣe. kábíyèsí ẹ gbé fún adébóyè ẹni katapila tó ro ọ̀nà tó fi ń dán ó tún lè ba ọ̀nà náà jẹ́ o òjò ìbára àpàgbé ọlá ìkara onígbín jẹ́ o. èmi ni èmi àlàní jogbojogbo ta ni adébóyè we can do without him go get out ta ni ná èmi tẹ̀mí lọ ọjà tí mo lè gbé adìẹ bọ̀ á lé n ò rà n ò jí n ò èmi nì tani jáde bóyè níwájú èmi àlà ní jogbojogbo èmi tí mo jí lóru tí ń dẹ́rù bara mi wọ́n lé mi dàgbò yìí ń tira mi sọ́nà èmi tẹ́mi tọ́jú odindi egungun èèyàn tí ń tọ́jú rẹ̀ sínú ilé láti fi ṣẹ̀rí wájú adájọ́ ẹ sọ fún wo ẹ sọ fún gidi kó ṣọ́ra rẹ̀. yàrá yóò mọ́ọ̀mọ́ ọdún bó ṣe mara ẹ̀ lọ àní ọ̀fọ̀ wọnú má bínú wo ẹnu ń kọ adébóyè lóòótọ́ ọ wá kó òun ò ara sọ̀rọ̀ ń pè àkíyèsí rẹ sọ̀rọ̀ yìí ọgbọ́n bí òun rò wípé èyí bẹ́ẹ̀ ni bá bẹ́ẹ̀ kò kọ́ fọ̀ ọgbọ́n bí mo ti gbọ́ ẹnu yín lèmi ó ti gbé síkàlẹ̀ mọ́ta aṣọ fẹ́gbẹ́ o. èsì ayọ̀ lọ́bọ̀ omi tútù náà tẹnu yẹyẹ. lọ́wọ́ yòókù orí jíbílì. gbọ̀ngàn kọ́ ni rúra ẹ̀jẹ̀ ká ṣe fẹ́ gbọ́. mo ti sọ fún yín tẹ́ ẹ bá ti gba ayé tí mo ṣe eléyìí náà lòun. ẹ̀yin náà ṣàkóso máa fowó ṣe àwọn nǹkan míì ṣé ẹ̀fẹ̀ bá mi ra ẹ ṣàwọn fún imported bags náà bá ti ṣe ibo mi. fún ẹmu tí ìwọ ẹmu pé ń bá wa fún ìyá àbúrò. ah dadi ah ra sa àmísà àmísà ẹ wọlé sa. bẹ́ẹ̀ni sa ọ ṣe mi sa ẹ má bínú sa mo ti ń bọ̀ sa ẹ ṣe kan ọ̀rọ̀ dáàdi. bàbá aláàfíà ni ilẹ̀. ìmọ̀ pé wọ́n ń ta tẹ́lẹ̀. mo ṣe dé ní ìṣúná mi. yàrá sọ ẹ wọlé àmì àmì àmì lọ́ọ̀yà. yá lọ sí ibo. túnra yò kí mo sọ fún ọkùnrin àti chairman máa ń travel lónìí. ọ̀rọ̀ yìí ṣáà máa ń pààyàn lẹ́yìn kò ń pé chairman travel ní ìkómọ ọmọ ti ẹ̀kọ́ ọ̀túnla ṣé làkàyè òsọ́gbẹ́gbẹ́ ẹ̀kọ́ òtítọ́ra yẹn níbi iṣẹ́ kò pọ̀ síbú o ṣé àmọ́ gan ti promise mi lónìí pé tá a bá rìn àjò tá a bá dé o máa fún mi láwọn owó kan iná mo máa lọ lọ́tún lánàá. wò kí ló wá fẹ́ fàyọ̀ bì yẹn ṣé ìyẹn ni àwọn àlejò tó bá wà wá ìyẹn ló máa jẹ ìyẹn làyẹ̀dẹ́sì tó máa ṣẹlẹ̀ má gbẹ̀yẹ̀ wá kò bọ̀ sínú. bẹ́ẹ̀ mi gbọ́ mi túnra yọ. sórí ìlú tá à ń lọ gangan ó súnmọ́ Ṣakí ibẹ̀ ni màá ti ra ìlú bọ̀bọ̀ nínú owó tí chairman bá fún mi. kò ṣe kò ṣe gan ni mi ò rẹ má dàbí rẹ lùbọ má dàbí rẹ bọ má dàbí rẹ ata owó ni kò fún mi. ẹ bàbá ẹ dákun ẹ bá mi bá túnra yọ sọ̀rọ̀. òpònú aláìníró ni aláìlójútì. ọmọ mi gbogbo tó ẹ̀sọ́ látọ̀rọ̀ ní ta sí mi létí ẹjọ́ kan ọ̀rẹ́ ó lọ bí iṣẹ́ ẹ níbi iṣẹ́ náà ni ó ti mú nǹkan tí ó fún ọ bọ̀. ẹ ò rí dáàdi ẹ bá mi bílẹ̀ kí ló fẹ́ gan. gbọ́ kí ló fẹ́ gan. dáàdi ẹ wò nǹkan tí mo fẹ́ hmm. kó fún mi ní owó tí màá fi ṣe gbogbo ètò fún àwọn àlejò tó ń bọ̀. ẹ má wọrí. nítorí bá wà lọ́wọ́ rẹ̀ wọ́n náà fún. má wọrí o lẹ́bi rárá. bí má wà lẹ́bi ńkọ́. ṣáà lè jòjò ń bá kí ni. Ah, ẹ wo owó yìí ó kéré kò lè tó nǹkan tí mo fẹ́ ṣe. owó kéré sẹ́mi ò ní mọ́lẹ́wọ́ lọ́wọ́ lọ sí ilé àjò tí mo lọ. báyìí báwọn ìṣòro sórí nǹkan tó bá kù. tó bá kú ẹ̀ báyìí. ó fi kún ìgbàlọ́wọ́. ọlá ẹni ló dé o. ìbò tó fẹ́ sí fún ẹ. ó dà fún mi wọ́n bá ọlá ẹni ló dé o dájú àlàáfíà fún yín o dáàdì. àlàáfíà fún ẹni tó wọlé o. ẹ kúrò ní sọ ìpèsè yìí. olúwa kú iṣẹ́ rẹ̀ gbogbo ilé ńkọ́. àlàáfíà ni o kó mọ́ bá a di fíafíà náà ló jẹ́ kí n wá rí yín. ṣé kò le. ó le dáàdì kódà ó ti fẹ́ máa yí báyìí tó bá wá burú tán kò ní ṣe é tò mọ́ òun ló jẹ́ kí n tètè wá bá ẹ ẹ jẹ́ kí n gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣe rí alàgbà awuyewuye ọ̀rọ̀ ó ṣe first lady kò ṣe first lady ó ti kúrò ní wàhálà inú ilé wa báyìí o láti ìgbà tí wọ́n ti bá wa yanjú ẹ̀ àmọ́ alága fún rẹ̀ ló ń gẹ̀sìn abómú báyìí o bí mo bá wá gbọ́ tí mo ṣe bí ẹni tí ò gbọ́ ohun tó léwu ni. Ah, ah. lọ́nà wo. ẹ ṣe ọmọbìnrin kan tí wọ́n ń pè ní adétutù ọmọbìnrin yìí ni ó ṣíwájú àwọn ọ̀dọ́bìnrin nínú ẹgbẹ́ wọn ó ní hmm. mo gbọ́ pàdébóyè ń gbé kiri báyìí wọ́n sì lẹ́sẹ̀ ọmọbìnrin ọ̀hún ló làlùjá ikú kege ni. bí mo ṣe bá alága sọ̀rọ̀ tó. ẹyin tirẹ̀ ló ń bọ́ sí wọ́n ti èròyìn bó ṣe náwó fọmọbìnrin ọ̀hún kì í sì sọ nìkan ní fẹ́ o. ṣé first lady ọ̀dẹ máa ń pa eléyìí tẹ́ ń sọ yìí. ẹ mọ̀ pé ọlọ́rọ̀ àbètí dìdì ọmọkúlóde ìyá ògbọ́nlé àwọn tó súnmọ́ òní lè sòótọ́ ọ̀rọ̀ fún un torí tí wọ́n jẹ lára àwọn tí wọ́n sì lè sòótọ́ ọ̀rọ̀ fún wọn lóore ọ̀fẹ́ àti súnmọ́. Hmm. kì í ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó alága nìkan ló ní ìbànújẹ́ látara ẹ̀ èmi gan hmm, ọkọ yín ò múnú mi dùn o. Ah! mo dàbí àtọ́. Adébóyè ti fẹ́ jẹ dùndú gbàgbé àdá ah, odò ọmọkùnrin sì fẹ́ gbàgbé orísun kó bẹ̀rù àti gbẹ́ ah, bàbá ẹ wò ẹ ju ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàánú mi tèmi ní kẹ́ ẹ wò ah, ẹ má wo ọ̀rọ̀ yín ràn ẹ jọ kí ni ká ṣe báyìí. ẹ dìde ẹ dìde ẹ dìde ọ̀pọ̀ ọgbà ni èmi gan ti ránṣẹ́ sí i tí wọn ò ní àǹfààní àti rí sójú sóyè wọ́n dẹ̀ ní aṣọ tí a bá ti rán kò yẹ kó tún fàyà mọ́ náà ó nítorí ó léwu bí irú aṣọ bẹ́ẹ̀ bá tún padà fàyà ó di lílẹ̀ nìyẹn o ò tọrọ lẹ gbọ́ lẹ́nu mi yẹn. tí ẹ rí ń pa ti adé tutù àbí kí ni ẹ ti ń pòórùkọ ẹ yẹn. Eh adétutù ni. ẹ màá wá nǹkan ṣe sí yẹn. Ah, ẹ ṣé o ẹ ṣé o bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jì ó pẹ́ o hmm. torí bí ọ̀rọ̀ adétutù bá fi bẹ̀rẹ̀ sí ní tutù lọ́kàn wa yóò bà ilé jẹ́ yóò bọ̀ ọ̀nà jẹ́ dáàdi ẹ gbà mí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. Hmm, ọlọ́run wa ní jẹ́ jésù kristi tí mò ń sìn kò ní jẹ́ lọ́wọ́ àgbàkóso. àmín sà. bíná bá fojú omi àgbàgbé ìdókòsófẹ́jọ́ adétutù àfi kó o gbàgbé adébóyè ọmọ adélagun o lúùtù gbàgbé ìyàwó ẹ̀ ó di ọ̀wọ́n iyọ̀ nínú ìwé mímọ́ pẹ́ǹtúká mo pè ọ́ fúé bí tọ́ bá balẹ̀ kò tún gbọ́dọ̀ padà sẹ́nu mọ́ àbàwọ́n èṣù ojú ihò abẹ́rẹ́ ò lè gba kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ̀rọ̀ olúwa wí nínú ìwé mímọ́ gbogbo ààyè tí ìwọ adétutù bá ti gbà ní ọkàn adébóyè ni kò di pátápátá àtìpa nìṣẹ́wùrú tilẹ̀kùn tiẹ̀. ṣáwó ṣọgbẹ̀rì kí ló dé tó ń dara ẹ̀ láàmú ṣé ìwọ ló so wá pọ̀ ni àbí kí ló dé tẹ́jà ẹ ní kí n má rìn níbú kí ló dé tí àkàlà ẹni kí n máa rìn lọ́dàn ó ò ṣe sinmi agbájá kó dákẹ́ ariwo ìwà túrọ́ tàbí èlùbọ́ tó péré ẹ̀ lójíṣẹ́ ọlọ́run ó ò ṣe máa ṣe tiẹ̀ jẹ́jẹ́ káró kó mọ́gbọ̀n kó lè máa rí nǹkan jẹ tó o bá wá kọ̀ tó lóòní jáwọ́ lórí ọ̀rọ̀ mi bóòlù bá lu aṣọ tán kọ̀rọ̀ yàrá ló ń gbé aṣọ tó lù bá lù ló máa ń ròde lójoojúmọ́ aríbisálà ò lè ríbisá sí o torí kò sí nǹkan kan tó lè ya èmi àtàdébóyè àfikú ló lè gbaṣọ lọ́rùn ewúrẹ́. o mo gbọ́ o. jésù mi o jésù. hello ẹ̀hẹ́n hello ok a ti wà ń bẹ̀ ẹ̀ a ti wà ń bẹ̀ a ti wà ń spọ́ọ̀tì ẹ̀gẹ́gẹ́ la wà ẹ̀ a ti rẹ́dì we are all ready a ti rẹ́dì kò sí wàhálà ẹ̀ kò sí wàhálà ok ẹ̀ wà ní station ẹ̀rọ ìpolówó. unasema napokulala u m a p a k a na kutia tẹ́rí ń yìí signature mi ló wà ń bẹ́ẹ̀ tó tọ̀ àmọ́ mo mọ̀ pé wọ́n fọ́ jẹ́ ni eh, èmi ọba chairman Adébóyè ṣe contract kankan débi pé màá wá kó èkìrì àwọn epo ni àbá ìrówó rà. kábíyèsí ẹ̀rí máa jẹ́ mi sọ ni àwọn dókúmẹ̀ntì wà lọ́wọ́ yín Prince Adéwálé wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa pé ẹ̀yin làwọn ń ṣe aṣojú fún níbi kọ́ńtráàtì náà. kò bẹ́ẹ̀ rárá àìmọye ìgbà tí wọ́n ti fọ́ọ̀jì signature mi tí wọ́n wá ń fẹjọ́ sùn lọ́dọ̀ yìí ìgbésẹ̀ wo lè gbé ọ̀kan ló tó délẹ̀ ẹ yá eléyìí dáadáa ni o fínífíní ṣe ti bọ́. anyway kábíyèsí ẹ ṣe púpọ̀ a ó mọ̀ mú prince adéwálé lọ títí tá a fi parí ìwádìí wa. Hmm, ọ̀gá ọlọ́pàá ẹ bá tiẹ̀ wo ti kábíyèsí mọ́ ọmọ ọba láà ẹtú handcuff tí ń gbẹ lọ́wọ́ rẹ wọ́n ṣàyà lè fọwọ́ kókó wọgi. olóyè kábíyèsí. kí wọ́n ṣiṣẹ́ wọn bí. kí wọ́n ṣẹ́jú ilé ìbò títọ́ àti bó ṣe yẹ ẹjọ́ òkun lélẹ̀ àwọn aráalé rẹ̀ ò ní kọ ìyà tí wọ́n jẹ́ ní ẹ̀yìn wo lẹ o agbófinró. ọmọ má pa mí ọmọ má pa mí ọdí ọmọ má para ẹ tó ṣe jẹ́ mi olóyè kábíyèsí kárí kábíyèsí lára. àti tuntun aṣọ́tọ̀ ni pé èèyàn ó bóyàn lára ju aṣọ lọ ó ah, ṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ ikú àdúró tì mí. Hmm. ọlọ́run ló ń dúró ti gbogbo wa. dúró àwọn ayádìkìlà sí wọn mà láwọn ò pa mi sórí bá a ṣe ń bọ̀ báyìí n kò ká mọ́rún ojú lójijì ni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn àfi gbagbagbagba gbogbogbogbo pa òtá òtá tàntàn. kí ni ìjọsìn tó fún mi mo ṣe rántí ẹni yẹn bí n ṣe fọ́ lù báyìí mi ì mọ nǹkan ọ̀hún inú gbogbo ti bára mi mi ò dẹ̀ wọ́n di nǹkan kan ṣe mí i am telling you ó kàn jẹ́ pé ó ṣe mí lànà pé uh, láyé dírẹ́fà mi tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe kó mo jáde yẹn òun ló bógun yẹn lọ. Eh. Eh, tuntun wá sátìjú ni pé mi tiẹ̀ wá ráyè rárá láti yọjú sí ìyàwó ẹ̀ tó ṣe bímọ. bí láì ṣe kọ́ ti ẹni yẹn ẹ̀yin lẹ́kùn yíyọ ọlọ́run. ah iye ọlọ́run ni kọ́ lọ́ọ́ má jẹ́ kó kù síwájú o. Eh, hmm. gbogbo èyí tó bá tiẹ̀ kù ọlọ́run á kó yíyan. ah my dear àmì ṣùgbọ́n kò wọ́n mi kó kù èmi ni mo wà involved mo nǹkan tó jù mí rí. ẹhẹn chairman má jà fọ̀rọ̀ dẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ meet ọ̀rẹ́ mi Gbémisọ́lá. Hmm. Gbémisọ́lá. yes gbémisọ́lá wá kí alága o. pẹ̀lẹ́ o. ẹ kálẹ́ sá. Hmm, hmm, ẹ hmm. kálẹ́. ọkùnjọ́ mẹ́ta. ẹ wo ọjọ́ mẹ́ta ni ẹ báwo ni ilé ńkọ́ ṣíṣe ń lọ. ẹ ilé wa iṣẹ́ kan ni ò lọ dáadáa àbí ojú yín náà la dẹ̀ ń wò pé kẹ́ máa fún wa ní contract lóòrèkóòrè kí àwa náà lè máa fi ọdún yín ọdún lásìkò gbà tìyín. Hmm. Eh, lóòótọ́ ni omi tó bá máa ń wọ̀n lára láàṣì eh, ṣùgbọ́n ọ̀lẹ́sẹ̀ mẹ́ máa wọ̀rẹ́ àgbìyànjú ọlọ́run fún wa ṣe ṣe gbọ́. ẹ ṣáà máa fi wá sọ́kàn kẹ́ má gbàgbé wa. Hmm, ọlọ́run ní gbàgbé gbogbo wa. adétutù wọn abẹ́yẹn tí mi ò kí ń rí yín déédéé bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣé torí owó tí mo béèrè lọ́wọ́ yín àbí torí ipò tí mo ní kẹ́ ẹ fi mí sí. torí owó báwo ṣé ipò tó ti jẹ́ tiẹ̀ already ṣé bówó tá a jọ ń ṣiṣẹ́ yìí náà ni owó alálòpọ̀ díẹ̀ owó ló dì mí ìdí tẹ̀ jẹ́ ṣé o mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ẹ̀ẹ̀mejì ni mo lọ sí Àbújá. ó dáa ibi tá a bá ṣáà ti ń tọ́jú aláàárẹ̀ náà la ń tọ́jú ara ẹni ẹ má gbàgbé mi o mo ti gbọ́ mi ò ní gbàgbé wàhálà àwọn arábíṣẹ́ mi ti pọ̀ jù mo wá mo wá mo wá mo wá báyìí lápáyẹlẹ wọn kì í gbàgbàgbàgbà ní ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tèmi náà dẹ̀ ń ṣe fún un ṣùgbọ́n síbẹ̀ náà Adébóyè ò ṣe kankan náà ni wọ́n ṣá complain náà. ẹ̀yin ò mọ̀ pé ikú nìkan ló máa ń tẹ ọmọ aráyé lọ́rùn hmm. kò tó báyìí dẹ̀ ló máa ń tó wọn hmm. àmọ́ ṣá ẹ ṣáà má gbàgbé mi o. Ah, mi lè gbàgbé iron lady ìwọ <laughs> iron lady everywhere you know my life alága hmm? àwọn tó ń lé yín ò dúró ẹni tó tò síwájú ti lọ mo ní kinní kan tí mo fẹ́ fún yín hmm. mo ń bọ̀. iron lady adetutu iron lady lẹ́yìnlẹ́rẹ́ olù tó máa dún gbogbo orí àwọn ọ̀tá mi tán pátápátá. àpáàdì tó bá dojú bògiri tògiri ní í ṣe èmi ò ní dúró tìyàn kí n padà láéláé adébóyè mo ṣetán láti dúró tí ẹbí ẹlẹ́gùn ṣọpọ̀nà. ó ṣe. ẹsẹ̀ dánà ó yà pàlùkà ọ̀nà gbòòrò tọmọ olùfẹ́ dá wọn lẹ́nìkan kì í tọ̀ ìwà adébóyè ní bíi ti ọmọ àwòrán-òde kọ́ èké eku lè wọ́fẹ̀ ìwà adébóyè ó de èèwọ̀ fún gbogbo ọ̀múmú ayé láti ṣe níbi látẹ̀mí lọ àfi ẹni tí ò bá mú mú ìyá ẹ̀ rí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá níyọnu gbogbo tó ń dọkọ ní wúrà ilé san méjì jọyè lọ. Bọ́lọ́ládé ń jagun abẹ́lé ni ó sì máa jagun òkèèrè. Yóò fi tipátipá ṣẹ̀sì ọlọ́lá ó wọlé òrò yóò wọlé gúngún láì sí fọkànbalẹ̀ torí kọ́lá ó lè máa tẹ̀síwájú. Ọlá ni ilé san mímú jọyè lọ. Gbogbo tó ń dánkọ́ ní ìrora. Ẹ jẹ́ àwọn àgbẹ̀ lẹ́yìn. Pati lè dáyìn alàgbà àlà ní jogbojogbo lókọ̀ tí rẹ̀ ojú yìí bẹ́ẹ̀ adájọ́ fi pàdé sí ènìyàn mi ò fi lásìkò tó ló máa pé ẹnu iṣẹ́ ni ẹ̀yìn náà wà. èmi ni mo ní kán mú prince wọlé ká bẹ̀rẹ̀ pàdé wa ó ṣeé ṣe kí pátì lè dáná bá wà lẹ́yìn ṣé ẹ̀yin náà faramọ́ kí a yanjú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí party leader ṣe sọ ṣe kàn gba bail prince. ẹ ṣe gan ipo ah, kí ló ṣe mí tí mi ò ní gbà ẹ ṣùgbọ́n lórí àwọn conditions kan. okay what are the conditions. ẹ ṣe lákòókò. Uh, prince ní láti tọwọ́ bọ ìwé àdéhùn wípé tí hired killers kankan bá tún lé mi káàkiri òun eh, la máa mú ìyẹn ni ẹ̀kejì tí ẹnikẹ́ni ẹnikẹ́ni ni o tó bá ṣèèṣì gba ẹ̀mí olódì mi òun ló máa responsible fún tó bá ti lè ṣe méjèèjì yẹn ọ oh, ó ti tán kí ló ṣe mí tí mi ò nígbà ká gba béèlẹ̀. prince ọ̀rọ̀ ni wọ́n náà gbà yín ṣé o ti ṣetán láti sign ọ̀dà tó kìyìn kí a ṣètò gbélé. IPO chairman tẹ̀ ń wò yìí ó ń rìn láàrin ọ̀tá tó pọ̀ ó ń jẹun ó ń mu níwájú àbínú ẹni Adébóyè ọ̀tá tó ní ó pọ̀ jọ̀rọ̀ tó ní ní local government council lọ ẹ wá ní kí mi tọwọ́ bọ̀wé àdéhùn lórí ẹ̀mí tí oníṣọ́ránsì ah, ah, ẹ dúró o táwọn tí wọ́n ṣe tàbáwọn tó ń jọ dá nǹkan papọ̀ tí wọ́n bá sì sì pàdé lẹ́sẹ̀ ògbèjì ńkọ́ títa ẹ fẹ́ kí n jẹ ah, lójú ayé mi ẹ fẹ́ kí n tọ́ bọ̀ wí kíkó máa mú mi lọ lórí ẹsẹ̀ tí mi ò mọ̀dí kàkà bẹ́ẹ̀ mo ṣetán láti wà nínú àhámọ́ títí láé yàtọ̀ sí pé kí n wà nínú òmìnira tipátipá lọ. ipo oh, ẹ jẹ́ kí n máa lọ òṣèlú ti wà nídìí ọ̀rọ̀ yìí kódà kò ń ṣe kèrè mi oh Alani jogbojogbo ti sọ fún mi tipẹ́tipẹ́ pé mi ò lè ṣe òṣèlú èmi ṣe bírọ́ ló ń pa. Adébóyè àbí kí wọ́n ti ń pè ọ́ kábíyèsí ò lè sọ̀rọ̀ ká ní kò sọ̀rọ̀ ọ̀bẹ àwọn tí wọ́n fẹ́ du ipò alága tí wọ́n lè wọn ò níyì àmọ́ ńgbà tó wá jẹ́wọ́ ni bàbá fà kalẹ̀ tó ní kálù yìí kí la wá fẹ́ ṣe sí i orí àwa ní àwọn ìbéèrè kan tá a bí ọ ṣé o ṣe tán láti dá wa lóhùn. mo ṣe tán sir. Adébóyè ṣé o lè purọ́. rọ pípa. ṣe rí ọjà tí a bá fi rọ́dà èké ló máa tù tó tó ṣe bí òwe níwájú yín mi ò lè parọ́ o. <laughs> Eh, adébóyè bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ bóyá kò jẹ́ dáadáa. ọ̀rọ̀ òṣèlú ò rí báwọn àní bóyá o lè lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti fi kó báyàn ẹ̀yìn nǹkan sóde sẹ́yìn. Eh, àkóbá òun àdàbà àwọn méjèèjì jọ rìn ni ìkankan nínú méjèèjì ò ní wọlé tọ̀ wá mi lè kó báyàn. Adébóyè ìdí mo bí ẹ bí ọ ni pé tí wọ́n bá ní ọ pààyàn so o ti tán láti pààyàn. ẹ̀mí èèyàn ní tọwọ́ èmi bọ̀ tèmi náà dẹ̀ ní tọwọ́ anybody bọ̀ lágbára ọ̀dọ́. kí ló yà wọ́n wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ alága. òṣèlú ló fọwọ́ dẹgbẹrẹ mú bá di sí à. Ah, tó ṣẹlẹ̀ ní pé ìwọ kàn gbọ́ pé wọ́n ń ṣe òṣèlú ló sáré wá ó ti gbàgbé pé àwọn nǹkan tó so mọ́ ọ̀rọ̀ òṣèlú kò níye àwọn nǹkan tó so mọ́ òṣèlú ńlá kálẹ̀ tó lóye ṣe. Adébóyè hmm. Adébóyè o ò lájẹ hmm. o ò lóbèlè. Hmm. dúró kí ló fẹ́ fi wá mi òṣèlú. ẹ wo ẹ ọ̀rọ̀ yìí bàbá ẹ kó ẹ wo ọmọ kékeré ọmọdé ẹ wo ẹ sọ fún kábíyèsí ẹni wípé agídí ni fi jọba o ìrọ̀rùn báyìí la fi ń sọ̀rọ̀ náà yìí ọ̀rọ̀ náà ń di òṣèlú kọ́rọ̀ rèé jẹ olórí ibẹ̀ kọ́ mọ̀ kírun fún ọ ẹnu tí mò ń wò tí ń jó belebelebele ẹnu ilé yìí ẹnu rí ó dùn wútúbà ń jẹ ojúmọ́. bí ọbẹ̀ wútúbà ké. wọ́n sọ̀rọ̀ àkóbá wọ́n sọ̀rọ̀ àkóbá ní rárá o. nídìí òṣèlú nídìí òṣèlú. tó kò bá yàn tán tó tó dúró tí. tó tó mú mi sí báyìí tó mú mi sí gbogbo. ó ní ọgbà yẹn olóòlè ìbá. ṣé gbogbo ètí ọ̀hún kọ́ ló fẹ́ máa lò fún mi sìn bó o bá o pa bó o bá kó bù lẹ́sẹ̀ ó lo ṣèlú adúláwọ̀ láti ọ̀rẹ́ jẹ́ kí n má bá ti tèmi lọ́wọ́ lọ́wọ́. débóyè mo ní níbo lọ ń lọ wo bàbá rẹ ò ní lórí ilẹ̀ yìí àwọn làwọn bá ṣe fi ọ́ bẹ́ẹ̀ àwọn agbọ̀n lọ bì kan káàtì ẹ̀ ní òòró ti rú wa òòró lọ ti prince ni àbíkó òòró ti kábíyèsí mọ́ba ẹni ẹlẹ́ni ó dẹ́sọ̀pọ̀ ó dọ̀ tútù. olùwádé nìsín ni sọ bàbá bàbá sínú ooru ó ẹ sí èèyàn ó ẹ sí èèyàn kankan ọmọ ni èmi ọmọ gbẹ̀yìn jáde jáde báyìí ni ọ wò ó kí n jẹ́ kó ọ òṣèlú ilẹ̀ yìí ó yàtọ̀ sí tibòmíì ìdálù ìṣèlú pẹ̀lú tiwọn ni èsì ọ ó sì tẹ́ mi ò lè tẹ́ wọ́n What happened? Ada! Ní yàrá ẹ̀kún! Tí kì í bá ṣe pé kí ni mọ́tò orí mi bàjẹ́, ìbánikà pa! His royal highness Ajibori Oyesi. Àlọ́ ń jẹ bẹ́ẹ̀! Take him away! Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ́ bá pàṣẹ ẹ̀kọ́ máa fi dáhùn sáwọn aládùúgbò lọ́rùn. ebi ń pa mí as in i dey hungry. ye craze wetin dey do you chop reach. god go punish you. tí òótọ́ ọ̀rọ̀ bá dilẹ̀ ó yẹ ká bára wa sọ ni o aṣọ tó lẹ̀ súnmọ́ eegun òun náà ń pè ní jẹ̀pẹ̀ ẹ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ yín nígboro kò tẹ́ mi rárá àkọ́kọ́ former driver yín tó ṣalábàápàdé ikú òjijì nítorí títí yín ẹ ẹ̀ má dọ́dọ̀ ìyàwó ẹ̀ rárá. ẹ ẹ tún ṣé o ti ya àgbàgbé náà ni pé wọ́n ní mi ò gbọ́dọ̀ débi olóko lóòótọ́ ni mi ò gbàgbé àmọ́ chairman òkun sunkún òkú akáṣọ lérí ń sunkún ara wọn ni o ṣé nítorí pé ọkọ̀ dẹ̀ ti pa èèyàn kan ká má wọ ọkọ̀ mọ́ bí tí ò bá dẹ̀ gbóyin kì inú òkì ń bàjẹ́ o. <sighs> ok òbúrò máa wá nǹkan ṣe sí ṣé nǹkan tó fẹ́ náà nìyẹn. àmọ́ mo tún fẹ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan tó ní kìmí báyìí fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ pàápàá ìyàwó yẹn. ok ṣé ó dẹ̀ ti tán. ẹ ó ti tán ẹ ẹ àmọ́ chairman mo tún fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan kan lórí àwọn tó súnmọ́ yín lóòótọ́ ọlọ́run ọba ló gbé yín dépò tẹ̀wá yìí o ṣùgbọ́n àwọn èèyàn kan ló fi ṣe sábà bíbi tẹ̀wá yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá mi ṣe nǹkan kan fún wọn olówó orí mi ẹ jọ̀ọ́. Eh. ẹ̀dẹ̀ mi máa ń láàgùn ìyẹn ni ò máa jẹ́ káwọn èèyàn mọ̀ mo ń gbìyànjú o Adétọ̀ mo ń gbìyànjú ó kàn jẹ́ pé omi ló pọ̀ jọ̀ka lọ ok ìwọ náà ká tó ṣe òpópónà ká tó ṣe ná ká tó ṣe ètò ẹ̀kọ́ tó jágere inú ẹ̀ náà láti sọ pé àsanwó àwọn òṣìṣẹ́ council ẹ kí ló wá fẹ́ kù àdúrà la máa gbà fúnra wa ọlọ́run á dẹ̀ máa gbàdúrà wa àmọ́ ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ wa ṣe ilé làpò tí ń jókòó dèdì. kò burú ọlọ́run á gbàdúrà wa délẹ̀ èmi náà rẹ̀ pé mo sa gbogbo ipá mi. so that uh, ara lè ara lè tu tu mú ṣùgbọ́n àyà rẹ lọ́jọ́ kan. Mm káàkiri yẹn ló fẹ́ máa fọ ẹ. ẹ ṣe iná ti dùn ẹ gbọ́n pọ́tẹ́ ìpínlẹ̀ ti tó. ṣé ah. àná tẹ́lẹ̀. ìyáálé ẹ̀ ń kọ́. ó wà ní. ṣé ti sùn. bẹ́ẹ̀ni. kò síjà lálẹ́ ní ẹ. <laughs> ah. ṣàánú mi bá mi gbé ohun àdúrà sókè kí n lè ríbi sálà ayé ló fẹ́ sọ mí di òòlù tí wọ́n ní tí ó bá ti lu aṣọ tán inú kọ̀rọ̀ yàrá ní gbé láti ìgbà tí àìsàn yìí ti ń bá mi fínra ṣé mi ò rí owó hospital san ara ti ń ni olódì mi púpọ̀ jù ẹ ṣàánú mi ẹ bá mi gbóhùn àdúrà sókè kọlọ́hún kó mi yọ. pásítọ̀ aríbisálà ẹ fọkàn balẹ̀ o ẹ ti rí Bísálà náà Jésù Kristi ti ṣetán láti gbàkóso ẹ̀mí ni máa sọ̀kalẹ̀ a sì dágbe mọ́ àwọn ẹ̀mí àlejò wọ́n sì ṣàjáde níbi kọ́lọ́fín ara ẹja gbọ́ wàdúrà sókè orúkọ jésù àmín tá a bá rí ibikíbi oh, tí ogun yìí ti wá sí ara pásítọ̀ àríbisára ẹ̀mí ni máa dá padà àmín ẹ̀mí ni máa dá padà àmín padà àmín ní apadà ní ọkọ̀ bá bagi ní padà lọ rẹ̀ bá ọlọ́pàá ẹ̀mí dá padà ẹ̀mí ni máa dá padà àmín afẹ́kẹ́ dá padà àmín dá padà àmín dá padà àmín dá padà. hello David hello ma. o ò rí chairman. mo ti dé ọ́fíìsì ọ̀dọ̀ wọn àmọ́ èrò tó wà ń bẹ̀ yẹn ti pọ̀ jù. jésù níbo la wá ti fẹ́ rí three hundred thousand báyìí ah condition wọn dẹ̀ ti wá ń burú sí i eh, ah dókítà dẹ̀ ti ní tí owó yẹn ò bá pé ká má gbé wọn wá. òríyàwó wọn náà. mo béèrè àwọn náà wọ́n ní wọ́n lọ sí mítìn làbújá. ok máa bọ̀ ń lé àwọn pásítọ̀ tiẹ̀ ti ń gbàdúrà fún wọn wọ́n ní ká fi ohun gbogbo lé olúwa lọ́wọ́ um, máa bọ̀ má pẹ́ ṣó ti gbọ́. ok kí máa bọ̀ wálé ok ma. èló ni. one minute two seconds. ó jẹ́ èló báyẹn. forty naira ló wọ́n yẹn. forty naira. okay. okay ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi ah má má jẹ́ kí n dopó ọ̀sán gangan o ṣàánú mi ọlọ́run. ẹ̀mí mi máa dáwọ́ agbára àbí kẹ́ ẹ dá padà. mo kí gbogbo ẹ̀yin èèyàn pàtàkì tí ẹ wà ní ìjókòó a kú àjọṣe ètò ìjọba ìbílẹ̀ àfọwàpẹ́ wọ́n ní ìgbà ẹkẹ ló ń fọwọ́ ti lé ìgbà aláàmù ló máa ń fi ọwọ́ ti ẹ̀bá ògiri ojú òní ti gbogbo wa. àwọn post tó wà nílẹ̀ tó yẹ kí á fún àwọn èèyàn òun ni a ti ṣètò ó ní mo ní kí n kà sí etí gbọ̀nyìn. chairman ẹ ṣe ẹ má bínú o chairman ó yẹ kí a ti gbé àwọn ìgbésẹ̀ kan kí rọrùn báyìí kó tó wáyé. alága olórí ọ̀rọ̀ ni o ó ṣeé ṣe kí àlàfíbọ̀ ti wo àwọn tẹ́ èèyàn. ẹ gbogbo ẹ lórí mi bá pátá. O ti wí ni a máa ń wí a kì í pé ó ti lówìí ẹ ti ẹ̀ farabalẹ̀ fún mi kẹ́ ẹ jẹ́ kí n kà wọ́n sí yín létí náà. lágàrí àwọn orúkọ náà àti àwọn ipò òun nílé supervisory councillor for health. abidogun ló That's bẹ́ẹ̀ láti four transport supervisor bọ̀dé That's láti ìwé nine. works supervisor tutu kalejaye láti ward six. chairman board on education abiodun alatiṣe láti word two. Uh, transport board chairman ẹgbẹ́yẹmí olúbọ̀ uh, yẹn láti ward eight àwa ò pé assistant ẹ̀ ìyẹn kì í ṣe ohun tá a lè sọ pé oyè kan tó tó fún wọ́ọ̀dù kan a kàn mú tutù kalẹ̀ jayé tó jẹ́ assistant <laughs> alága kí ló dé òun nìkan ni láàárín gbogbo èèyàn ah, ah tuntun ò lè mú ipò pósì méjì o lẹ́ẹ̀kan ṣoṣo abba. Eh, but mo fẹ́ kí n rántí pé. Eh, iron lady ni ọmọbìnrin nínú ẹgbẹ́ o akitiyan òde ló ń kà. àbí jama ẹ má fi ọ̀bọ lọ wá. gbogbo wa ló mọ ní alákìtìyàn ṣé ẹni tí ò lákìtìyàn tó ìṣòṣèlú ni ó ní yẹ wa tí mo ṣe yẹ yín lọ o. báwo ló ṣe yẹ yín náà ah, ẹjọ́ alága ni iron lady tutù lórí ibùsùn. ojú wo fọ gbogbo wa ló mọ bó ṣe ń lọ ṣé ó yẹ kó mú méjì lẹ́ẹ̀kan náà ni. ẹ̀sùn ló fẹ́ wá ti yọ ó ti ṣe alága ah, ah. ṣẹ́yìn àmọ́ pín ẹran kọ́mọ̀ pé tó lóun rò mọ̀ ni ẹ̀ sì rántí bàbá àṣálẹ̀ níbi tí ẹ̀yin bá ti mú slọ́ọ̀tì méjì mẹ́rin gbàgbọ́ bíi báyìí lọ́ọ́ yẹ àlàyé tó gbójó gbòòrò ìdílé bá mi sọ. ẹ wá o ẹ wá o gbàdàmọ́tí tó lùlù àkóbá pọ́nrán tí báíbù kì tó lù ìsọ̀bọ̀. tí ò ní bàjẹ́ o. Ah, alága bẹ́ẹ̀ ti ṣe ló táwa náà. ọ̀dà àtọ́jà náà. kí ẹ fẹ́ káwọn aráàlú sọ́mọ́ àtàwọn bára wá yá. sódì ìgbà tán bàbá kókó kó gbóná àti gbàǹkẹ́rẹ́ wa bá wa ní káńsù ní ah, ah, ẹ jẹ́ ká sọ́ra. ẹ jọ ó dàbí pé a ti ń tèkọ̀ ọ̀rọ̀ ìpásánà ẹ jẹ́ kí gbogbo wa ní sùúrù. alága tó ń sọ̀rọ̀ ọmọ nǹkan tó ń sọ náà. ṣé o ní bàjẹ́. a ah, kí ló wá dé ẹ ká ní sùúrù àbí alága. sùúrù o ní sùúrù o gbogbo ọmọ ẹ̀ ní sùúrù yẹn wà ní ẹ rọra ó yẹ wà rọra ẹ ṣe fún ọkùnrin ẹ ṣe fún ọkùnrin ẹ ṣe fún ọkùnrin. jọ rántí nǹkan kan ṣá ṣó mọ̀ wípé chairman local government lásán ni mo jẹ́ ó ní ẹ̀mí mi ò balẹ̀ yìí o káwa ní bóyá governor tàbí president ni mo jẹ́ ń kọ́ àfi kéèyàn ti kú pátápátá wo jẹ́tún gbàgbé ẹ̀ jẹ́ kí n resign. <clears throat> Adébóyè má dán wo, ìtìjú ló fẹ́ fi sínú mọ̀lẹ́bí yìí àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ wàá bá wọn lórúkọ jẹ́ wọ́n á ní ẹ wò àwọn adébóyè ló ń lọ yẹn tí bàbá wọn bínú kúrò lórí oyè tó wèsì bá àwọn aráàlú ó jẹ́ fọkàn ara ẹ̀ balẹ̀ kó sùn àwọn wòlíì ọlọ́run gan wọn ò káyé já gbogbo kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dàrọ̀ jàmà. Hmm. àṣé àwọn ayé kì í déédéé ṣoore fún èèyàn láì retí ohun tí wọ́n á gbà padà ọlọ́run ọba nìkan lọ́ba afúnimáṣèrègún nítorí pé ẹ ràn mí lọ́wọ́ láti dépò alága ẹ wá fẹ́ kí n máa kó owó ìjọba fún yín láì ṣiṣẹ́ kan pàtó ó mà ga o. wọn tí ó pa yín gbogbo ọmọ ẹni ọmọ gbọ́rọ̀ sí lẹ́nu ẹ níbi wọn gbàgbé mi ẹ wo ọ̀nà tí n fi lè dáríjì adéwálé pọ̀ ẹni ìsáwò ń lọ fi orúkọ mi gba iṣẹ́ lọ́dọ̀ alága láì jẹ́ pé mo gbọ́ láì jẹ́ pọ́ sọ fún mi ẹ ṣèyàn ò lé ní ó tún bù ṣe gàdá ó bù ṣe gèdè ó ń lọ yí ń lọ lo signature mi. ẹgbẹ́ ẹ̀ẹ́dì pààyàn sí òde pààyàn. kò sí ó ń bẹ̀ kábíyèsí ṣùgbọ́n ẹ rántí pé ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ẹ fọwọ́ ohun kábíyèsí ẹ̀fọ́ wọnú bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa la mọ̀ tí wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fà fún yín àmọ́ ẹ̀fọ́ wọnú. bẹ́ẹ̀ ni kábíyèsí ìwà abanilórúkọjẹ́ tó burú jáì ni tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ò bá ṣe ètò burú jù báyìí lọ lè ṣe ẹ fọwọ́ wọnú. ẹ dákun ẹ báyìí wà ní o mo kọ ọmọ lápèjúwe o hmm. kí má bàa dé alábùkù lọ́dọ̀ yìí tọ́ra ń bẹ eléégún eléégún ń gbọ́ à ń bo lóró lóró ń gbà à ń belé dùmọ̀rì ọba ń darí yín ni ẹ wá sọ fún adéálé kó yẹra fún inú ìlú yìí kó fìlú ìsílẹ̀ fún mi náà fúngbà díẹ̀ kábíyèsí ń bo ní ọ̀wá lọ. orí oyè yìí sòta. àwọn oyè yóò dà. ipò ọlá dára ó ní tòótọ́ ipò ọlá dára ó ní tòótọ́ ṣùgbọ́n ìdààmú ń bẹ níbẹ̀ tó pọ̀ pẹ̀lú ọmọ yẹn dájú. ipò ọlá dára ó ní tòótọ́ ipò ọlá dára ó ní tòótọ́ ṣùgbọ́n ìdààmú ń bẹ níbẹ̀ tó pọ̀ pẹ̀lú ọmọ yẹn dájú. ọ̀tá pọ̀ nílé ọlá bá pọ̀ nílé ọ̀la inú níbí ni àtìrìkìṣí paríparí pabambarì ikú ń bẹ nílé ọ̀la. ikú ọ̀la dára òní tó tọ́ ikú ọ̀la dára òní tó ṣùgbọ́n ìdààmú bẹ níbẹ̀ tó pọ̀ pẹ̀lú ọmọ yẹn tajú. ayé kì í béèrè òṣì gírígírí ẹsẹ̀ nílé olówó kó fún ogun bò fún ọ̀ràn ọlá níyọnu jàre. ipò ọlá dára ó ní tòótọ́ ipò ọlá dára ó ní tòótọ́ ṣùgbọ́n ìdààmú ń níbẹ̀ tó pọ̀ pẹ̀lú ọkùnrin dájú. ẹni fowó ra ipò ọlá bí ẹni fowó ra ìyọnu ní gbogbo ìgbà ni ó máa rúgbà àwọn òde ó máa ra ilé ayé gbé.